bó ṣe wá rí ìsà kí ni ìmọ̀ràn tí ń fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. kò ní mọ̀ràn torí ẹlẹ́dàá tó ń wá látòdì ọ̀run oyin ni ṣé mo yin oyin oyin tó ń ṣe oyin yẹn oyin yẹn ọlọ́run fúlẹ́mù gbogbo kò sí nǹkan tí ò ní bọ̀ kì í ní tẹ́lọ́rùn á fàdùn ẹ̀ sílẹ̀ á lọ kú sínú ẹmu nǹkan tí ò ṣe ti ẹ̀bẹ̀ ló ń kú sí so kò ní mọ̀ràn ẹ̀dá tó yàn mo sọ ti gbòòrò lọ́jọ́ náà mo ní ẹlẹ́dàá ẹ̀ tó yàn mo ní màrìwò mo lóun ló ń ṣiṣẹ́ mo ní kò ní ṣàṣeyọrí ẹ̀dá tí Tinubu yàn wá ní oyin ni kì í ní tẹ́lọ́rùn á ní gbogbo nǹkan tó dáa á wá fi sílẹ̀ nǹkan nìkan ló ń kú sí tó bá lọ sójú ẹmu àìbó oyin bẹ́ẹ̀ á kú síbẹ̀ kò ní kú sílé ẹ̀ àfẹ́ kó oyin kẹfìnà kò lẹ́ máa rí pé ó kú síbẹ̀ bọ́ọ̀rọ̀ Tinubu ṣe rí ẹlẹ́dàá ìràwọ̀ oyin ni gbogbo nǹkan tó dùn ni ẹ̀yin a máa rí oyin dà ẹ́ lé kò sí gbogbo iṣẹ́ tí oyin òun ṣe kò sẹ́ni tó súnmọ́ Tinubu tí ò ní ràǹfààní lára ẹ̀ torí oyin ni ẹ̀dá tó yàn láti òde ọ̀run wà mò ń sọ fún yẹn o bẹ́ẹ̀ ni ẹ̀dá ènìyàn oyin ni kò sí nǹkan tẹ́ ẹ̀ lè sọ fún tó dè ẹ̀dá yẹn náà ni òun la sọ ti tó dè gbọ́ pé ìràwọ̀ tó mú wá ló ń ṣiṣẹ́ pé tìmọ́ kò lè ṣàṣeyọrí gbogbo nǹkan tó dáwọ́lé oyin ni o kò sẹ́ni tó máa sún Tinubu tí ò ní jàǹfààní lára ẹ̀ kò sẹ́ni tó oyin kò síṣẹ́ tí ò ń ṣe ò lè gbóyin dání kó má ra àǹfààní lára oyin kò síṣẹ́ tí ò ń ṣe ó ń ṣe jẹ̀dí ó ń ṣe oríṣiríṣi kí mo sọ yìí bó ṣe rí nìyẹn ṣùgbọ́n á fi adùn ẹ̀ sílẹ̀ nǹkan ní nǹkan ló máa ṣe kíni ló máa lọ kú sí ẹ mú ọ̀dẹ̀dùn tó yin o àwa lọ mú akú síbẹ̀ bó ṣe rí nìyẹn bí ẹ̀dá ẹ̀ ṣeré nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Buhari ò dìde fún Tinubu tó bá wà nú ẹ̀mí ó débẹ̀ báyìí Buhari jókòó Tinubu asọ́láyé Abíọ́lá nígbà tó wọ́n bá mi a ní tófà ó dúró báyìí Abíọ́lá dúró báyìí Babangida dẹ̀ ń bọ̀ ó dẹ̀ gba àrùn méjì kọjá mẹsáyà tó fẹ́ jẹ yìí ń sìn ó dúró báyìí Tinubu dúró báyìí wọ́n lọ ó dẹ́dọ̀ buhari buhari ò dìde fún buhari dìde fún mẹsáyà kò dìbò fún tinubu ẹlẹ́dàá ẹ̀ sunkún ni náà wá ń bẹ̀. ẹlẹ́dàá tinubu sunkún báyìí. mo sunkún ni nígbà tó ọmọ kékeré gbapò lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀mí. ọmọ fẹ́ sọ inú ẹ̀mí báyìí. inú ẹ̀mí ni inú ẹ̀mí ni nǹkan tí ń ṣẹlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ inú ẹ̀mí ló ń ṣẹlẹ̀ lójú ayé táyà bá kú inú ẹ̀mí a kú lójú ayé táyà bá kú inú ẹ̀mí tá bá ń gbàdúrà fún tó bá ń ṣàìsàn a máa sọ fún yín pé kò ní hmm. àwọn olóṣèlú lóríṣiríṣi fún ṣáájú àsìkò yìí náà ti sọ pé Tinubu Tinubu á dìbò Tinubu á lọ Tinubu á ṣe kíní kan nísìnyí aṣáájú kan ti jáde báyìí kí ni ṣé bó ṣe wà náà ló ṣe wà lábí. Tinubu ò níbi kankan lọ gbogbo àwọn tó ń jáde pátápátá ẹ̀kọ́ wọn níbi kankan lọ bẹ́ẹ̀ kọ́ bá jáde ní president candidate ní north ẹ pé f9 parallel ló mú bó bá jáde ńlẹ̀ ẹ̀bù f9 parallel ló mú any state tó bá ti jáde tó bá ti yàtọ̀ sóńdó state airpanel f nine panel ló mú tó bá dẹ̀ fẹ́ jáde lóòdó state ẹ̀ kó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ó tán ọlọ́run ló fẹ́ yan fún wa mo wà awo a wà society yan òṣìṣẹ́ ọlọ́run fẹ́ gbàkóso orílẹ̀-èdè yìí ọlọ́run ló fẹ́ yan ya gbogbo èèyàn lẹ́nu pé ah, ọlọ́run wà lóòótọ́ bó ṣe máa yan kò ní yé ẹni tí Ọlọ́run gan fi sílẹ̀ gan bó ṣe máa bọ́ síbẹ̀ gan kò yé tó bá débẹ̀ ló ṣe máa mọ̀ pé ah ìwọ Ọlọ́run tóbi gẹ́gẹ́ bí ìlérí tó ṣe fóun so gbogbo àwọn yẹn wọ́n ṣeré ni Tinubu kan fàdúrà ràn lọ́wọ́ kó lè dí tá a sọ pé wọ́n fàdúrà ràn lọ́wọ́ kó lè fojú ẹ̀ di president yẹn ọmọ inú ẹ̀ kó lè rí torí àwọn òkú ọ̀run ti gbé kọ́kọ́rọ́ dání ọmọ ẹ̀ ti gbé agbóhùn dání tí wọ́n fi bò lórí pé kó máa bọ̀ mélèé tó ṣe ti tó ṣùgbọ́n máa gbàdúrà kó má ṣílẹ̀kùn fún tí ò bá gbàdúrà tó máa fàdúrà ràn lọ́wọ́ wọn ṣílẹ̀kùn fún lọ́dún yìí òun ló dẹ̀ máa fọ́ APC ọwọ́ ìlú ti máa fọ́ jíjáde tó jáde yẹn máa fọ́ APC ọlọ́run fẹ́ lò láti fọ́ APC ni àti sọ pé APC máa fọ́. Bọ́lá Tinubu múra gan ó wà ọlá wà. ṣé Àtíkù ò múra Àtíkù ò lówó kò lówó kò múra àwọn nǹkan ò ríran fún ló máa ṣe president Nàìjíríà ẹ̀ẹ̀mejì ni ìláyé Ọbásanjọ́ múra èrò bẹ̀ sí wọ́n dà tẹ̀lé bí èèrà nígbà tí wọ́n máa dìbò ṣe oníbò kan. ó múra bó ṣe yẹ ó lè múra ìyẹn ni tiyín ní tayé nìyẹn ti ọlọ́run ọ̀tọ̀ májẹ̀mú ọlọ́run ọ̀tọ̀ ẹ̀gbọ́n gbà tó lọ́wọ́ máa yan ọba fún Ísírẹ́lì tó ọ̀mú Dáfídì wá tó ń wusa Dáfídì pin tọ́lọ́ mọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀wà tó fojú kan ní kí táfíìdì máa ṣe ẹran tọ́lọ́ dẹ̀ sọ pé ó léèyàn máa ń wojú eléèmí máa wọkàn ó ní kò sọba náà àwọn eléyìí ní wàá bèrè lọ jésì pé ó lọ́mọ mọ́ ni olóko ẹ̀kan bọ́dẹ̀ ṣe ń bọ̀ ọlọ́run lẹ́ni tí mo yàn lélẹ́yìí ó ní èrò tèmi kì í ṣe ìròyìn ìlú tí kì í ṣe tèmi nǹkan tẹ́ ẹ̀ ń rò ọlọ́run nǹkan tọ́lọ́run rò ọ̀tọ̀ ni o bó ṣe ní nìyẹn.